sàábé yóò pé kò yọtọ̀ lọ́hùn lẹ̀ o amẹ́nu kó fi níta nẹ́bi fẹ́ ó fi ṣe déédéé ntọ́lọ́hún fẹ́ ànẹ́bi ní má kó bá wọn lọ́dọ̀ ọlọ́hun má sọ ń dẹgbẹ́ ọlọ́hun ẹ̀dá ọlọ́hun lèmi ànẹ́bi sallallahu alaihi wasallam ànẹ́bi wí bẹ́ẹ̀ láwàá pé lónìí ẹlòmíọ̀ tiẹ̀ pé ọlọ́hun má èèyàn ẹgbẹ́ rẹ̀ ní ń pè arákùnrin yìí ò tí ì bá a débi kọ́ máa pé yá Muhammad sàábẹ̀ kan ò wí bẹ́ẹ̀ lójú ayé anabi sallallahu alaihi wasallam kò sínú àkọọ́lẹ̀ kan pé ẹnìkan fẹ́ tọrọ nǹkan ọwọ́ anáwọ́ sókè ó ní yá Muhammad ìwọ Muhammad ṣe nǹkan báyìí fún mi a sì ti sọ pé bàbá ní tanra wa èèyàn ò lè sin lọ́hùn sin lọ́hùn kó tó anabi Muhammad sallallahu alaihi wasallam kí wàá ló dé ẹ̀dá kan ẹja bára wa sòdodo ọ̀rọ̀. So ẹni tí ó tó ànábì tó jẹ́nà sànábì rere káwa máa rí káwọn kan kí wọ́n wà nù sòro lónìí ká máa pé yá ṣéwù wàláyé ó burú púpọ̀ o kódé èèyàn ò gbọ́dọ̀ pé yá Muhammad sallallahu alayhi wa sallam ànábì kọ́ ànábì lọ́lọ́ nìkan ni ẹ pé yá Allah yá Rahman yá Rahim ọlọ́ọ̀ni ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn ò pé èèyàn kò gbọ́dọ̀ pé àlìjẹ̀nú gbogbo ntọ́lọ́n dá ẹ̀dá ọlọ́run ní àgbọ́dọ̀ fi ṣe déédé ọlọ́run ara ń ta afẹ́ kí jókòó wà yìí kọ́lọ́run ó lò ń sábà bí kò fi tún ṣe nìyẹn ká sì ronú sí i torí pé inú àdáwò tí máa bẹ ni pé ma sami'na bi hadha fi aba'ina al-awwalin àgbọ̀rọ̀ eléyìí rí ń tí wọ́n ti ń wí wá sí èwo ni ń wí yìí anagba Muhammad sallallahu alayhi wa sallam. ngọta nnabi dé goro maka ntàwọn ará mẹ́ka náà kọ́kọ́ ń wínú bí aa ewu muhammadu gbede sallallahu alayhi wa sallam àmọ́ ká nẹ́bi o tó kú o láyé ẹni ọlọ́run nílò nù wọn ọjúwọ́lẹ̀ bẹ́ẹ̀ la bẹ̀lọ́n káwa náà lè juwọ́lẹ̀ bí wọ́n bá lọ́lọ́run wí ànẹ́bi wí kì í sàlébù pé yẹn ti ń ṣe nǹkan kan bọ̀ tí ọ̀dà. ọwọ́ á gbọ́ pé ọ̀dà ó sì yí padà ntọ́lọ̀ ń fẹ́ tà nẹ́bí fẹ́ ni. gbogbo àwọn tẹ́ rí tà ń ṣe rọ̀bí ọlọ́wọ́ á ní òfin lónìí adáko Abubakar Siddiq alọ́lọ́nkọ́ yọ́nú sí Umar bin al-Khattab ọlọ́run yọ́nú sí Usman bin Affan ọlọ́nkọ́ yọ́nú sí. àwọn náà máa pè nǹkan míì tẹ́lẹ̀ ká nẹ́bí ó tó dé. àmọ́njọ́ta nẹ́bí ti wí fún wọn sallallahu alaihi wasallam ni wọ́n ti gbà kọ́lọ̀ nǹkan mọ́sá àjáwa náà gba kí lọ́lọ́run wí kí lànẹ́bì wí gbogbo bẹ́ẹ̀ da ọlọ́run ti le tó ọlọ́run gbà fún lámẹ́yìn a wòlíì ni ọlọ́run gbà fún kò le tó ànẹ́bì sallallahu alayhi wa sallam níta bá fi le tẹ́wọ́ ká pé yá Muhammad a gbọ́dọ̀ pé yá ṣéwù kan o lódodo ọ̀rọ̀ nínú tí ọjẹ́ al-i'tida'u fi du'a ara kọjá là níbi àdúrà ṣíṣe òun lélẹ́yìn àyà tá n kábọ̀ náà la sì wà lẹ́nu ẹ̀ innahu la yuhibbul mu'tadin wàlá tufsidu fil ardi ba'da islahiha ọlọ́ni ẹ má ṣe bàjẹ́ lórílẹ̀ la tufsidu fil ardi ba'da islahiha ẹ má balẹ̀ jẹ́ nbitẹ́lòmíì tí ń tan rẹ̀ dé lónìí gbogbo oríṣiríṣi ìran àbàjẹ́ tọ́lọ̀ ní amáṣe yọ́ máa ṣe yọ́ máa wá tan rẹ̀ pé àwọn ní táwọn ìtura lọ́dọ̀ ọlọ́run pé ẹ̀yin ẹ̀yin ọ̀ ẹ̀yin lè má mà ẹ fà wọ́n lẹ̀ o kọ́dà gbọ́ nínú tọ́ba nínú jẹ́ ẹlòmíì ń pèrè láàfà ọtí òkú lọ́rọ̀ ẹ̀ ẹlòmíì ń pèrè láàfà sínà òkú níwà rẹ̀ bí wọ́n bá wá wíyọ̀ láwàá máa ń tàbí túbà lọ́dọ̀ ọlọ́run ńbọlọ́lọ́run ti bẹ́ẹ̀ nìkan sàdéhùn rú ẹ̀ ọlọ́run ní látò fìdú fìlà ardi ba'da islahiha ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn tọ́lọ́run ti túnlẹ̀ sí i kátàtí bíi mú ẹ̀kọ́ kan nínú àdáàbò dhikr wa du'a táǹkà bọ̀ fúnra wa nínú àdìsí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábì ní arákùnrin kan ó wà lórí ìrìn yòtílu sáfàr kọ́dà ìrìn àjò tó gùn lárakùnrin yìí ń ṣe aṣááta agbar gbogbo ẹsẹ̀ orí rẹ̀ mú kú níbi tó dààmú lórí ìrìn àjò anabi ń sọ eléyìí fi yé wa pé arákùnrin yìí ń bẹ ẹni tó yẹ kọ́lọ́run wà lórí ìrìn àjò ó ṣe wàhálà gbogbo orí ẹsẹ̀ mú kú rọ́fà wa fi gbàdúrà yẹn anabi sallallahu alayhi wa sallam anabi lárakùnrin yìí wá ṣe gbogbo ń tó ṣe yìí anabi ní bó sì ṣàdúrà dọ̀tún la mẹ́wàá ọlọ́run nígbà hadith anabi tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni kódà nù tíra tá a ma arba'ina nawawiyya kò fẹ́ sọ́malé kéwùtì èké ńbẹ̀ńbẹ̀ anabi lọ́lọ́wọ́ ládùá rẹ̀ gbà bó ṣe dọ̀tún la mẹ́wàá ẹ dákun kí ló anabi ní wa ma'kaluhu haram. ومشربه حرام وغذي بالحرام فأنا يستجاب له النبي نبي تنك يا الله يا ربي يا ربي تنوي ومأكله حرام حرام ننجو ومشربه حرام حرام نمو gbogbo jíjẹ múmu wíwọṣọ lílo nǹkan ẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ní ń gbà mẹtiẹ ntọ́lọ̀ ní a má jẹ ní ń jẹ òwò tọ́lọ̀ ní a má ṣe ní ń ṣe gbogbo ẹni tí ń gba rìbá ọlọ́run nífa anna anabi nífa anna yustajabu lahu ọlọ́run ṣe fẹ́ dárú ẹni bẹ́ẹ̀ lóhùn ajẹ́ pé ara ń tí máa kọdí kádù gbà ní kéèyàn máa jẹ haramu kọ́ mu haramu kọ́ máa ṣe ntọ́lọ̀ lóhùn ọ̀fẹ́ nípa báyìí bàbá fẹ́ bẹ̀ lọ́hùn ká kí sáàrin yìí náà kí n tá jẹ ọmọ èyí tá mu èyí tá ná èyí tá lò ká jẹ ọmọ pàtàkì jùlọ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ sẹ̀ríà ìsìláàmù nínú gbogbo ẹ̀sìn ìsìláàmù kan malẹ̀ fún wa pé òun ọ̀fà àyè gba kéèyàn jẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ má tiẹ̀ kọ́dà bẹ́ẹ̀ yẹn bá jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tọ́wọ́ agbọ́wọ́ àti tí wọ́n ní nǹkan báyìí ọ̀dà tó lòun túbá àfi kọ́ dẹ́tọ̀ ẹlẹ́tọ̀ padà nínú ṣẹ̀ríà Islam asagafuru láàyè mílíọ̀nù ọ̀ràn bẹ́yàn bá gba nǹkan ní nǹkan ọ̀jalè rẹ̀ ni ọgbà lójú ni ọ̀sẹ̀jàmbá rẹ̀ ni ọgbẹ̀tọ́ rẹ̀ ni àfi kẹ́tọ́ yẹn padà lọ́ọ̀dọ́ ẹ̀ lọ́lọ́run tó gba tútúbà rẹ̀ anabuwa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní bàbá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ọlọ́nkọ́ sọ wa ń bẹ́ẹ̀ nta anabi fẹ́ wí yìí ó lé anabi ní ataduruna manil muflis anabi sallallahu alayhi wa sallam anabi nírú ẹni tó ṣe pé gbogbo bó ti gbé ayé ká jàǹbá yàn ká gbẹ̀tọ́ ẹlẹ́tọ́ mẹ́tẹ́ yàn ká jalè ó lé àtólé ojúkorojú àtólé àfi báyìí dà gbogbo ntẹ̀yàn bá gbà lẹ́tọ́ ẹlẹ́tọ́ anabi ní bọ́ bá dàlì kìyàmà ẹni tí Allahu Akbar ee kọ́dà bẹ́ẹ̀ ti ń gbọ́ yẹ dákun kọ́dà ẹni tí one náírà rẹ̀ kù sí ọ lọ́wọ́ tọ́ọ̀rajà tó ṣèèṣì fún ọ sẹ́ńgì one náírà tó lé bọ́ bá ti dìde lọ́ọ́ dáǹkẹ́ padà fún un. anabi sallallahu alayhi wa sallam anabi ní one náírà yìí bọ́ bá dàlí kìyàmà tó ló fún ní one million kò wúlò torí nbọ ni ó ti ná one million naira tó fún lálẹ́ kìyàmà anabi lẹ́tọ̀ ẹlẹ́tọ̀ ò sì ní gbé kí lọ́wọ́ àkù téèyàn ìsàn òun là nẹ́bi sàlàyé yẹn sallallahu alaihi wasallam ọlọ́lọ́wọ́ wa ní kò sí ní tó kù ẹ wò òórùn rẹ̀ tó kí ẹ̀yọ́ mbẹ̀ anabi ni wọn yọ ìran ẹlòmíì yọ yọ yọ yọ yóò sì tán nínú rẹ́kọ́ọ̀dù ẹ̀ ti ń bẹ nínú rẹ́kọ́ọ̀dù bó báyìí ó sin báyìí wọ́n máa wá yọ wọ́n máa fi san gbèsè ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ láyé anabi ni wọn yọ tẹlomi fa yóò sì tán bí wọn bá yọ tán sọlọ wa náà sẹríkẹ ti gbàmú rẹ tẹ yọǹdẹ kò rí bẹ́ẹ̀ Ọlọ́run ni ẹ máa yọ nú àwẹ̀ anabi ni wọn yọ àwẹ̀ lomi wọn yọ yọ wọn yọ tán wọn bọ síbi zaka kódà wọn ò débi hajj gbogbo sẹẹrẹ téèyàn ṣe láyé àbí bá tán ẹni Ọlọ́run bá ní kí tiọ mọ wọn tí ò ṣe jàǹbá púpọ̀ láyé bóyá ńgbà wọn bá iyọ̀ ọ̀run tán tí wọn iyọ̀ àwẹ̀ tán ọlọ́run lè pé kí ó kílí àgbèsè rẹ̀ àmọ́ nẹ́bí fi dá wa lójú pé lómi ń bẹ wọ́n yọ gbogbo sẹ́ẹ̀rí rẹ̀ tán kì í kájú jàǹbá àti kà tó láyé ẹlẹ́kùn sọ́lọ́ wa nítọ̀ sẹ́ẹ̀rí pé sẹ́ẹ̀rí rẹ̀ ti tẹ̀ sànú ẹ̀ kò rí bẹ́ẹ̀ àdìbì tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni ànábì lọ́lọ́wọ́ wa ní kílókù sáwọn tí ó ṣe jàǹbá fún ti tán má bá ló ti tán alihamudulilayi bẹ́ẹ̀ lómi yẹn bá tún jáde pé ó ṣe báyìí pé mi náà kò fún mi lẹ́tọ̀ọ́ mi ti kú láyé àyọ̀rán dà wọ́n ti yọ tán ààwẹ̀ dà ó ti tán zakada kò kúnlẹ̀ mọ́ ọlọ́run ni tó kù ni pé ẹni tó jàǹbá yìí sóhun ọ̀sẹ̀ lọ́hùn ni wọn náà ẹsẹ̀ tiẹ̀ náà bá kàn ní ẹ ẹ múnú ẹsẹ̀ tiẹ̀ tọ́sẹ̀ ẹ fún ẹni tó jẹ̀tọ́ rẹ̀ yìí anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam anabi ní jọ̀hún lọ́mọ alijanna tẹ́yìn ó ti máa wò bá a ah, ń jẹ àwọn eléyìí ṣiṣẹ́ dé alijanna wọn lọ wọn bára wọn nù náà lójijì anabi ní sallallahu alayhi wa sallam ṣé ládàá ló kún lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ń yọ ọwọ́ akun wọn máa yọ ẹsẹ̀ ní ọjàmbá ẹ̀fikún ọ gbà ọ gbà ọ náà lójú tọ́ da inú sẹ́ẹ̀bù tí wọ́n ṣe ẹ̀yọ díẹ̀ fi sínú rẹ́kọ̀dù tiẹ̀ anabi ní yọ bàbá rẹ̀ nù ná lójijì àsọ eléyìí láti pé bẹ́yìn bá ń ṣàdúà kọjẹ́ kí n tóun jẹ ọ mọ́ kí n tóun mu kọ́ mọ́ kí n ti ń wọ̀ kọ́ mọ́ kí n ti ń lò kọ́ mọ́ eléyìí bó ti bó ti bá ọkùnrin wí bẹ́ẹ̀ lọ wí àwọn ìyá wa ká fi eléyìí ṣe ìkìlọ̀ fáwọn ìyá wa àwọn wọn bí wa kí wọ́n má bínú àmọ́ bẹ́yàn bá fẹ́ràn àyàn ni màá bá sọ dúdú ọ̀rọ̀. àwọn sálàfù náà sọ́ọ̀lẹ̀ àwọn aṣáájú dáadáa tẹ́ ń gúrò ní tí ó máa wù ẹ̀yìn ìyá wa kẹ́yìn náà orí bí wọn khadija aisha hafsa maimuna juwairiya radiyallahu anhunna àwọn ìyàwó anabi nìyẹn sallallahu alayhi wa sallam àtàwọn tó tún rí bí wọn nta abala kọ́ọ̀lẹ̀ ni pé allahu akbar wọ́n ní bí ọkọ̀ wọ́n bá fẹ́ jáde láàárọ̀ nú àwọn aṣáájú dáadáa yìí tọkọ wọn ń lo oko sẹ́rẹ̀ oko jẹ́ ẹ̀mú rẹ̀ táwọn ń tọ́jú ọmọ ńlé wọn là rí nu wọn tó pé ní bọ́kọ rẹ̀ bá wá fẹ́ gbẹ́sẹ̀ síta tí ọmọ lọ yọ wàá fà lẹ́wù ya aláàjì bàbá alámọ̀yìn ẹ̀dàkùn ẹ̀dúró ẹ̀dàkùn lílọlẹ̀ ń lọ yìí o ntí ẹ mú wálé tèmi àtàwọn ọmọ mi ò fi bọnu ẹ̀dàkùn ẹjọ́ jẹ́ halali o allahu akbar báwọn ti rí nù káwo báwa ti dà lónìí à ibi tó bá ti wá ló ti wá o ìyá kínní ṣẹ̀ṣẹ̀ ra chain kan jó ní ní òun náà ó sì lè wá má bẹ́gbẹ́ ṣe kínní báwọn ti rí nìyẹn báwa ti dà lónìí nù wọn lọ tí àwọn lọ́rùn kébi ọ pa àwọn dukó gbé haramu wa báwọn lé káwọn jẹ káwọn mọ̀mọ́ lọ ẹ dákun ẹ̀yin ìyá wa ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò wa lóbìnrin àfẹ̀yí rán yín náà létí bí àwọn ọkùnrin bí wọn ò bá jẹ haramu ẹ mọ̀jọ́ jẹ́ pàwọ́ anirin iṣẹ́ tá a máa kọ́ wọn tí wọ́n jẹ haramu yìí ara ẹ̀kọ́ tí ọlọ́run àtànẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fẹ́ ká lò bá a bá ń sàdíkìrì bá a bá ń sàdúrà ni. àyà yìí náà wala tufsidu fil ardi ba'da islahiha wàdìcúhu khawfan wà tọ́màá ara àdábù dùá wà ṣùrùtì yìí ara àwọn ẹ̀kọ́ àdúrà ọlọ́run tún wí kan bí àyà yìí ọlọ́run ní bẹ́ẹ̀ yẹn ọba bẹ lọ́hùn àárín méjì ní kéèyàn wà khawfan máa bẹ lọ́hùn kẹ́rù ọlọ́run máa bà ọ́ pé okù lè má gbà á gbogbo ntí ń wí yòókù lè má tẹ lọ́rùn jẹ́rù ọlọ́run máa bà ọ́ bẹ́ẹ̀ má jọra ẹ lójú pé àwa ní nǹkan kan kì í bá a ti wí. alukurani ló wí bẹ́ẹ̀ ud'uhu khawfan wa tama'a ọlọ́run níbo tí wọ́n ń bẹ̀rù ọlọ́run náà pàtó máa ń má jẹ́ bẹ̀rù rí ó débi tàwọn kan tí wọ́n gbàgbé pálánú lọ́lọ́run ẹ̀wọ́ ọlọ́run ọba wa wa jal wa tama'an ọlọ́run níbo tí ń bẹ̀rù òun òun fẹ́ kó o máa níran kan pé àmọ́ aláàánú lọ́lọ́run bí mo ti ṣe é mọ̀ yìí náà yọ fàánù rẹ̀ gbà á ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ khawfan wa tamaa ká má jọra wa lójú ipa aládùá kan bá a bá ti ṣe é kè é bá a ti ọlọ́run ọ̀gbọ́dọ̀ má ṣe é ìkọjá lànà àdúrà ni ká fi kíní kan yíra wa ẹlòmíì ò ní bàbá yìí pé ọlọ́run ọ̀gbá ó sì ṣe nǹkan báyìí tí ó ní nǹkan báyìí ó sì ọlọ́run ó sì ṣe kí ni ọjọ́ ni lójú mẹ́ bẹ́yàn bá béèrè pé ta ló lórí ibú jù láyé kọ́dà bẹ́yàn ò kéwú gbogbo aláàlẹ́ dáhùn rẹ̀ olórí ibú jù láyé àtọ̀run là ṣètánì iblis kò sọ́ga olórí ibú tó ju àṣetọ́ni lọ àṣetọ́nu bẹ lọ́hùn ọlọ́run dá lóhùn ṣètọ́nu ṣàdúrà ọlọ́run sì dáhùn ní fi hàn pé kò túmọ̀ pé lámẹ́yìn ní nǹkan kan ó ṣe ó sì ṣe káwa pé nítorí ẹ̀ gbogbo ńtọ́ bá ṣe àtẹ̀yí tọ́ bá tọ́lọ́hún mà àtẹ̀yí tí ọba mú ọ̀nà ni kò rí bẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba lòun máa dẹ́ èèyàn ń gbà míì kọ́lọ́n kọ́ mọ́ dẹ́ wá téèyàn máa kọjá àlà yóò máa kọjá àlà ìgbà ń gẹ́ẹ́ ni ó máa dà fún un ìgbà ń gẹ́ẹ́ ni ó máa ní nǹkan ó ṣẹlẹ̀ yóò sì ṣẹlẹ̀ ìgbà wọn ni wọn máa ní nǹkan kan ó ṣe yóò sì ṣe wàláyé ọlọ́run bẹ́ẹ̀ni bí ọba sínú àwọn ẹni ọlọ́run tòótọ́ anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi fuwa lára pé nígbẹ̀yìn ayé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ káfí mọ̀ pé kò túmọ̀ pé lamẹ́yìn ṣiṣẹ́ ìyanu ọdẹ ni ọlọ́run àfi tó bá na ọlọ́run tó rìn na tànabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ní báyìí bá fẹ́ parẹ́ arákùnrin kan bẹ tí ń jẹ́ alimasihu dajjal ọlọ́run ní yóò wáyé káyé ó tó parẹ́ gẹ́gẹ́ bá nabi isa aleyhi salatu wa salam bọ́ọ̀n náà ó sì wáyé káyé ó tó parẹ́. masihu dajjal yìí ọlọ́run ó fi sàdánwò fáyé ni yóò nu àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n máa tẹ̀lé ọlọ́run ó jọ ọ̀rọ̀ ọlọ́run débi pé yóò níná yóò lálìjáná náà tí ọ máa sọ fáwọn èèyàn pé bọ́ọ̀ bá ṣe tó ń wò ó wò fọ́tò rẹ̀ àlìjánà tó wọ̀ ní bọ́ọ̀ bá ní ìta ànábì wí ló jòkó sí súnà súnà iná tó ń wò fi ọ́ sí ni ànábì ní wà jannatuhu narun wà ẹni ọba wà àlìjánà masihu dajjal ànábì nínú náà ọba rẹ̀ ẹni masihu dajjal bá jù sínú náà àlìjánà ni ọba rẹ̀. anabi ni masihu dajali ó máa sọ pé kójú ọrọ òjò sì máa ibi tí ò sí kókó masihu dajali ó ní kírúgbìn ó wù yóò sì máa wù àmọ́ anabi sallallahu alaihi ń fi ta masihu dajali ìyẹn ni pé ẹ ara àsìgbọ́ tí máa wáyé ni pé bíyàn bá rí yàn tó ṣiṣẹ́ ìyanu tá a rí inú ran masihu dajali ni o ẹni tí ń bá ń ṣe ntọ́lọ̀ ń wí tá nẹ́bi wí tá a rí i pé ntọ́lọ̀ ń fẹ́ tá nẹ́bi fẹ́ ní ṣe tọ́wọ́ fi sẹ́ ẹ̀yanu kún àwọn wòlíì ọlọ́nu ọlọ́run máa fi sẹ́ ẹ̀yanu àwọn wòlíì rẹ̀ lọ́wọ́ àmọ́ kò tó ká wá pé ẹ̀sìn ní ti ń anabi ti jẹ́ ó wa bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lóun ń ṣe súnà bóun ń ṣe ìsìláàmù lónìí wọn ò mọ pàtàkì àdúà anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi jókòó anabi rìn lọ anabi gbẹgbẹ lílẹ gbogbo gbàrà anabi máa rántí Ọlọ́run sallallahu alayhi wa sallam àmọ́ anabi bá ti wọ tọ́ílẹ̀tì anabi ẹ̀dá kọ́ Ọlọ́run tọ́ílẹ̀tì wò òun ni ká fi pàkíyèsí ara wa ọ̀rọ̀ táwọn kan ń wí pé kọ́dà bọ́ ọba fẹ́ sàṣàlátù lórí ìgbẹ́ máa ṣe ọ̀rọ̀kọ̀rọ̀ ní òru. anabiwa muhammad sallallahu alaihi wa sallam ọ̀nà kan tá anabi etí dákọ̀ ọlọ́run òní bàbá wà ní ilé ẹ̀gbìn bẹ́ẹ̀ bá fẹ́ sàṣàlátù àṣàlátù nù tọ́ílẹ̀tì kọ̀bátà anabiwa muhammad sallallahu alaihi wa sallam mu. káwa mọ̀ pé. bẹ́ẹ̀ bá lóun fẹ́ lolu sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹjẹ́ amọ̀kun nínú sunna anabi ladua adua gidi torí mọ̀ ń sọ ilé yìí ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tó ṣe pé látàrí ẹjẹ́ àṣàdúà fún yín ẹ wá gbomi ni wọ́n torí ẹ islam. wọn ò rí alternative tá a gbé kalẹ̀ fún wọn pé ah, ah, ẹ má lọ bí yìí gbogbo ń tẹ̀ ń wá lọ yìí ń bẹ nínú alukur'an ń bẹ nínú sunna nabi sallallahu alayhi wa sallam. àwọn onímọ̀ àwọn àfáà sunna wọ́n sì ti ṣe ń rọrùn fún wa wọ́n ṣe tíra lóríṣiríṣi tó yẹ pé gbogbo tí máa bá àyàn láyé àdúrà wo là nẹ́bí máa ṣe gbogbo ń bẹ lákọọ́lẹ̀ bínú yẹn bá ń dùn ìwọ àdúrà wo là nẹ́bí máa ṣe bínú yẹn bá ń bàjẹ́ irú àdúrà wo làǹdẹ́bì máa ṣe bẹ́yẹn bá jẹ gbèsè tí ò rí san irú àdúrà wo làǹdẹ́bì máa ṣe bẹ́yẹn bá fẹ́ kọjá wọn ta irú àdúrà wo gbogbo ẹ̀ níbẹ̀ nù lára nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam. ẹjẹ́ a máa fi léyìn náà yí àwọn èèyàn pé ń bẹ́ nù lànà ọlọ́run àti tànẹ́bì bóyá bá a bá wí eléyìí fún wọn wọn ò lè kó ń bi ìwákùwà tí wọ́n ń wá bẹ́ẹ̀ bá gbìyànjú tọ́ra tíra tá à ń pè ní al-adhkar lil imam nawawi nínú àwọn tíra àdúrà tó dáa ni bẹ́ẹ̀ bá gbìyànjú tọ́ra tíra tí wọ́n ń pè ní hisnul muslim àdúrà ó ṣe pàtàkì fún mùsùlùmí anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi kọ́ wa láwọn nǹkan tó ṣe pé àǹfààní ńláńlá ni fáwa mùsùlùmí tó yẹ kí bá a bá mójútó kò sí ìṣòro kan tí wọ́n bá wa láyé nfi wọ́n yanjú ẹ̀ nínú alukóra nínú sunna láti rí anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ṣàpèjúwe fún wa pé àwọn ààyè kan àwọn àsìkò kan bẹbẹ ẹ bá fẹ́ ṣàdúrà àsìkò yìí ni ẹ máa ṣe ọlọ́wọ́n ọba ẹjẹ́ àfẹlẹ́ yìí kọ́ àwọn èèyàn kí wọ́n mọ̀ bí wọ́n bá mẹlẹ́ yìí wọn ò ní lè máa lọ bí n tí ò dáa lára ń ta anabuwa muhammad sallallahu alaihi wa sallam kọ́ wa anabi ni la yuraddu du'a bayna al-adhan wal iqama sallallahu alaihi wa sallam opportunity tó ipẹ́ márùn ní lójúmọ́ tọpọlọpọ ọwọ́ ọ̀mọ́ anabiladu àtẹ̀yìn bá ṣe láàrin wọn pèrún wọn sì ṣe kọ́ ọmọ ọlọ́wọ́ gbàdúrà náà. ẹ afa sheikh abdulmumin bóyá ro wọn máa ń pè nákàlí ẹ gbogbo ẹni ń bẹnu súnà nẹ́bí ká má fi nǹkan míì kun lọ́kàn kù ká má fi nǹkan míì kun òun nàdánwò ìmọ̀ wá fi nǹkan o lè tún dó nǹkan báyìí o lè wé nǹkan báyìí náà èyí ò ní ọ̀dà amadua bẹ́yẹn sí suna Muhammad sallallahu alayhi wa sallam wọn wáyé lẹ́ẹ̀márùn lójúmọ́ kan anabi sọ yìí tó yẹ péré opportunity ojoojúmọ́ anabi ní gbogbo ọjọ́ tí um, ilẹ̀ bá ń sún tí ilẹ̀ bá ń mọ́ sulusu laylil akhir ìdá mẹ́ta tó kángun sásùbà bá a bá dá òru sí mẹ́ta káwá wò dá tó kángun sí àsùbà anabi ní gbà ní ọlọ́run gan máa béèrè pé ta ló fẹ́ tọrọ nǹkan kí n fún un sallallahu alayhi wa sallam ara nfa ní ti ń bẹ nínú sunna anabi nìyẹn eléyìí ọmọ wáyé ń jojúmọ́ anabi sọ yìí tí ọmọ wa lọ́sọ̀ọ̀sẹ̀ anabi ní inna fil jum'ati la sa'a anabi ní gbogbo ọjọ́ jimá láyé wákàtí kan bẹ ń jọ jimá kọ̀ọ̀kan èèyàn ní bẹlọ́n nígbà náà kọ́lọ́wọ́n má dáhùn. ìgbà wo ni anabi muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn hadith mi tó ṣàlàyé ẹ̀ bí ìmáàmù bá ti jókòó lórí mímbà rí ṣe kútúbà títí tí ó fi sálámà àrùn jímọ̀ àsìkò gbígbàdúrà ni bá a bá kálá sáré tẹ́ńjọ́ jímọ̀ títí tí wọ́n fi pè mágíríbì àsìkò gbígbàdúrà ni eléyìí ọmọ wáyé lẹ́ẹ̀mélòó gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ anabi sọkọ́dà eléyìí tí ọmọ wáyé tí e sọ̀sọ̀ọ̀sẹ̀ tí ọmọ jẹ́ lọ́dún anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi nírú oṣù tá a wà oṣù ramadana yìí gbogbo ẹni tí ń bá ń gbààwẹ̀ àǹfààní ńlá ni pàtàkì jùlọ ńgbà tá a bá fẹ́ sínú ànábì lọ́lọ́ máa gbàdúrà ńgbà náà sallallahu alayhi wa sallam. nínú àwọn tí ó tún máa wá lọ́dọọdún kéèyàn ṣàdúrà ń jọ àràfá èèyàn wà láàjì ó sí láàjì ó wà ńlé ànábì ládùá máa gbà ń jọ àràfá ara àǹfààní tí ń bẹ nínú súnà ànábì ni sallallahu alayhi wa sallam. gbogbo eléyìí ni pẹ̀lú ògùn ọlọ́run tá a bá ti gbà pọ́ ọlọ́run ó tó wa pẹ̀lú àdúrà tí wọ́n ó pin fún wa àtòmí tá a máa gbọ́pọ̀ ànábì ṣe báyìí ó ṣe báyìí tá a sì sọ àwọn àsìkò wọ̀nyí ọlọ́run ó gbàdúrà wa insha allah lára ń tá ànábì tún kọ́ wa ká tún fi ṣera wa láǹfààní ànábì ní kò sígbà téèyàn súnmọ́ lọ́hùn jùgbà tó wà ń forí kalẹ̀ lọ ànábì nígbà téèyàn súnmọ́ lọ́hùn jù òun nígbà téèyàn forí kalẹ̀ fọlọ́hùn anabi ni ẹ máa bẹ lọ́hùn kẹ́ ẹ forí kalẹ̀ fọlọ́hùn fàkọ́mínún anyustajà abalakum ó súnmọ́ kọ́lọ́hùn ó tètè dá yín lóhùn lọ́rùn pọ̀ bẹ́ẹ̀ ara eléyìí ni tí mo fẹ́ ká ṣe láǹfààní pé àdúà ó ṣe pàtàkì nínú Islam àdìkìrí ó ṣe pàtàkì nínú Islam àwọn àǹfààní wo ló tún rọ̀ máa tá nẹ́bi kọ́ wa ara ẹ̀ lélẹ́yìí lára ń tí ká wá sá fún tí súnà ó fi wá di nǹkan míì má wa lọ́wọ́ tá a bá rọra òun ni ká gbà pé àdúrà wò haqqun lillahi khalis ọlọ́run ló ní ráìtì àdúrà fún rẹ̀ fama qayyada fama atlaqahu shari'u la yajuzu lana taqyiduhu gbogbo ntọ́lọ̀mbá wa sílẹ̀ tí ó fààlà kan sí èèwọ̀ ní káwọ́ fààlà sí kí ni túmọ̀ eléyìí gbogbo ntí ọba sí pé bẹ́yẹn bá fẹ́ ṣàdúrà yìí àfi kó débi báyìí níjọ́ tá a bá ti wá ní bẹ́yẹn bá fẹ́ ṣàdúrà yìí àfi ẹja pàdé nbí báyìí ọ̀tàkùlà nà nàbì sallallahu alayhi wa sallam. ẹni nìyẹn. àwòtàkùn yìí débi zaman àbádùá tá a nàbì òkú bọ́ ọba fẹ́ ṣàdúrà irú àwọn àsìkò tá a nàbì dákọ̀ yìí àti mọ́ kéèyàn ó tún wá hun àsìkò kan lápò ara pàdùn àtàfẹsẹ yaago báyìí ni nẹjà pàdé ọtakùlànà anabuwa muhammad sallallahu alaihi wa sallam walimẹkọdàr abadùn àtà nàbí ọfà àlàsí ọ̀pọ̀lọpọ̀ ń tà máa rí lónìí sí nǹkan báyìí nígbà one million anabi ọ̀dá láìláìlọ́lá one million fẹ́nìkan rí láyé àbí sàṣàfùrù bẹ́ẹ̀ bá sì wọ̀ bá bá ti di kọ́pọ̀ yìí ìtàn rẹ̀ ni lọ́pọ̀ mẹ́ẹ̀ ẹ̀rọ lómi ọkàn máa fa tẹ̀sùbá gbùrù tó ìpè kò ní wí nǹkan kan lẹ́nu yọ wà lọ́lọ́run ti rà níyàn o ọ̀fẹ́ kan pọ́lọ́ rà níyàn rẹ má wulẹ̀ wí nǹkan kan nípa báyìí ìmọ̀ fàlà sí ntọ́lọ́wọ́ àtànábíọ́ fàlà sí èèwọ̀ nínú sẹ̀ríà Islam èyí tọ́lọ̀ tànábí bá níye báyìí ní àṣẹ kàdúró bẹ́ẹ̀ àmẹ́káwo tún máa wá hun yé nǹkan kan lọ́pọ̀ alápọ̀ ara tiwa ọ̀tàkùn ànànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. arantí ka sọ́ra kí súnà ọmọ fi di ni bá ọba sọ fún wa pé bẹ́ẹ̀ bá fẹ́ ṣàdúrà báyìí irú aṣọ báyìí ni ẹ wọ̀ irú nǹkan báyìí ni ẹ kéèyàn ọmọ introduce irú bẹ́ẹ̀ ọ̀tàkùlànà nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam kí n má ń eléyìí nínú ta gbọ́ tí ń ṣẹlẹ̀ tí ó sì bá ọba mu wọn làwọn Asoara ara mi tí wọ́n ṣe hajj bí wọ́n fi ṣe ń múra bẹ́ẹ̀ lómi bá tún lóun ládùá pàtàkì kan yọ wá gbé ara yàrá rẹ̀. gbogbo eléyìí ọ̀tàkùlà nà nàbà Muhammad sallallahu alayhi wa sallam. abẹ́lómi wọn ní kọ́dà abẹ́lómi ó kéde pé àdúrà tá a ṣe ń jọba yìí ara mi ni kúńkàlùkọ́ wọ̀ wá o. gbọ̀ntì bá ń ṣe léyìí ń takùlà nà nàbà Muhammad sallallahu alayhi wa sallam. anabi yẹ ara mi bàbá ti kú ní hajj àbí ọmọra kọlọ́n kí ọ̀dàkùn kó ṣe àmàna wa eléyìí tí ọlọ́run fún wa yọ̀ǹda àti wí àtẹnitó wí àtàwa tí a gbọ́ ọlọ́run jẹ́ kó wúlò fún gbogbo wa ọlọ́run ara àwọn àfa máa kọ́ wa a kọjẹ́ hujjatan lana la hujjatan alayna tọrọ kan ṣẹlẹ̀ nu méjèèjì gbogbo ẹni ọwá bíi tó gbọ́ gbogbo ń ta lọ́lọ́run wí ànábì wí yìí ọ̀kan ṣẹlẹ̀ nu méjèèjì lálìkìyàmà ìmọ̀ hujjatan lana inú kọjá wíjàre dáadáa fún yàn bàbá dálìkìyàmà kọ́lọ́run ó pé áá kọ́dà nu rẹ́kọ́ọ̀dù rẹ̀ a rí i tó o ti gbọ́rù wá sí báyìí ló ti fi nǹkan báyìí lẹ̀ ló ti fi nǹkan báyìí lẹ̀ ló ti fi nǹkan báyìí lẹ̀ ní ní tí ò dáa níjọ́ òun ló ti ń ṣe nǹkan báyìí tó dáa níjọ́ òun ló ti ń ṣe nǹkan báyìí tó dáa èyí ń jáwéjáre dáadáa fún ẹni bẹ́ẹ̀ èkejì ọ̀kan nu méjèèjì ọ̀sẹ̀lẹ̀ hujjatan alayna ọlọ́run kọ́ mẹ́jà rí yẹn wọ́n bí wá pé láago báyìí níjọ́ báyìí ọ̀nbẹ́ńbẹ́ wọ́n wọ́lọ́run wí báyìí wọ́n lánàá bí wí báyìí ó sì tún ń ṣèfẹ́ nu ọ̀kan ọ̀sẹ̀lẹ̀ nu méjèèjì o èyí tó bá wá wù yẹn ni kó mú àmọ́ àwa bẹ lọ́n kọ́lọ́njẹ́ ti aṣọ yìí kọ́lọ́njẹ́ ọjẹ́ ìbálẹ́jọ́ dáadáa fún wa lọ́dọ̀ ọlọ́run kọ́mọ́jẹ́ ọjẹ́ ìbálẹ́jọ́ aburú fún wa. aqulu qawli hadha.